Governor of State, Royal Highness, my father, àwọn àwọn governor of Kano State the emir of Kano of Kano of state. Directed our high ambassador Ahmad Ibrahim. You are all welcome. Was home the way of the room. Baba Khalifa Hadabiya, Baba the Imam of the room baba alifat zumara atadu kama haji kaubara barugu ada barugu alalugu barugu fílàní adékòjọ wọn á ní gbogbo níbi ẹnìkan bá àmàkàsí yìí lápapọ̀ àgbogbo àgbàlagbà tó wà ní ìgbèkùn ọlọ́run wa kò sí gbogbo yìí o. bàbá alájí àgbà tí ó kàmẹ́ bí ní àdàbí ọlọ́run mọ́tàbá foríjì wọ́n o. bàbá alágége ọlọ́run foríjì wọ́n. bàbá wa emir of Ìlọrin. tẹ́ ẹ bá wo lẹ́tà tí wọ́n ti pe gbogbo wa ẹni pé lẹ́tà ẹni ti pa bàbá yìí bàbá náà lọ́dẹ̀ sáyè gbogbo àwa tá a wá síbí àwa jẹ́ bàbá lẹ́sà ká tí wọ́n fẹ́ ṣe mísáyì àmọ́ máa pé donation náà sí méjì lọ́kọ̀ bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin emirate tó pàpà mílíọ̀n lọ́kọ̀ ní kábà màkàsílì.

São mais para a cidade.